and kele mi two months ẹ kúrò náà they dey pay wá sí common one million ten bank yà á hàn náà wẹ̀ month nílò mi two months ẹ zọ lọ́mọ three months ẹ zọ. láti rúbà hàkìní ọ̀nà ẹ̀kọ́ gẹ̀wọ̀n. we are are there now ọ̀rọ̀ ní extent of what compromise and everybody have compromised but those are sorry degree of compromise where compromise where compromise go jẹ́ ní bábí ìsàlù ìgbóra ń dèrè kákọ́ èdè union ìgbéni ẹ̀rọ kò gbé ẹ̀rọ kò kírípà ọ̀hún ọmọ àwọn. video club nan ko ni kaka wajen union ma yi eh, rẹ eh, oh, akida ara àwọn ayé ha ma akida rẹ eh, nìyí mọ́lìjọ́ kakọ náà jẹ́ union dé rí ẹ̀rẹ̀ àkìní ọ̀rìkọ́ ẹ̀yìn àkìní ẹ̀ náà ni ọ̀dọ̀ wọn àti mú kọ́ union náà mọ́lì ọ̀tẹ̀ rẹ̀ nìyí. ọ̀n tó múlẹ̀ ọ̀ká wọn ẹ́n lukọ̀ ìgò ìdá ayẹ ò tó àṣọ́gà inú gbòòrò ẹjẹ́ náà ẹkú tí ọ̀bẹ dé tẹ̀lé ẹ̀rọ fún ìwé rẹ̀ kó náà mẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ ó kọ́ ní ema ka ake na amigo ije ake na fe debare ni sani mekanik wa meni mana bẹrẹ ite mi handset orewe tinye kaduna orewe tinye magaji umere ahịrị di union down eleven akụrụ ajị ehe strong na ihe aba ko flyer na eri seda ụmụ nwa asị vọọ chingom nwa asị vọọ menwere tebụl na daba kwọdụ lọ́nà wà ẹ̀ka ọmọ ẹ̀yìn. how ọ̀sán wọn ní degree of what compromise and dani compromise náà kò wọ́n lè as what as ẹnkata wọn dani náà kò wọ́n lè èrè òkè sọ́rọ̀ sọ́ dọ̀rọ̀ ìkọ́.

system of government only in Nàìjíríà where only few few are enjoy the resources of the state ẹ̀kọ́ náà máa ní yà iṣẹ́ ẹ̀rọ ẹ̀tẹ́ anáàbá àgbà ẹ̀tẹ́ náà ọ̀ka few will be rich and many will be and continue to be in abject poverty. ó ti dọ̀jẹ̀ kẹ́nẹ̀ dóun mẹ́fẹ́ bí ìbálòrán yẹn lè ọlápọ̀ ọ̀tún náà how could ọ̀sìnyàn sí hundred million yóò yí signature hundred million sanna kanáfi ọ̀sìn ọ̀sìnyàn dáhùn lóko ẹ̀rọ ọ̀sìnyàn láàánú kò ní ara ìnáni kò ní ara hundred wù poverty. how could the Quran name reuni hand? Eh? Does am. Don and motu. And now is four million? Eh, ma ave. Eh? eh, why eh, you kaki ho? Ma e kan lo and what fifty 50 million and 80 million. Is ma kai. Eh? In a in a congregation of suffering ten million. Be a single faith now you to 4 million. You can see, you the rate of callousness kó the rate of egocentrism wherein how personal selfish egocentric tendencies may be if in others big one million na na suffer but when na himoto i no fly with na go four million. indirectly very very soon ọnọ he ẹyẹ náà dọ̀ ní ìhà kò hẹ́ ìlà kò mọ́tò ẹnu nù. tún mú ní ọ̀kan ni lọ yóò tọ́ náà sọ bí dàwa ayé na ní náà ní ekele lada yàrá ni náà kà anyi ọ̀nà kò pàṣẹ ọjọ́ bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àti nàìjíríà ọ̀nà máa hùn. ati anya na na ezi nne nwere na ọnọ anya na ụtọ ine nwere na wọ́n dọ̀dọ̀ anya na ine wọn àádọ́wò wọ́n akọwọ́dà bí mẹ́rin náà ẹ̀rọ wọ́tẹ̀ bíbí ìyá Naijiria mba ń da ìyá ní nàìjíríà ń kéèké ní ìjẹ́rí ìdíyàbọ̀ nìyẹn ìjọ buhari ní ẹ̀rẹ́ ẹwọ́n round early eighties ní máa kàn bá na kí kúrò ọ̀rọ̀ náà ti nọ hẹ́nu mọ̀ náà kó èyí kọ́ lọ́ọ̀ ṣe wọn náà orí ìṣèjà náà rẹ̀ náà ka darí ikú náà yẹ kànga ìdéjọ náà kọ́ ní jà hẹ́ mo ní darí sẹ́dúró ti sá wòrowòro nọ na ya ndị onwe gogoroba ka aghọta that's where we are heading to when you need me people benefit and render bob and render bother impoverished ẹ̀dá àkókò ní mediocre wọ́n ẹ̀ka mediocre ní mediocre class ẹ̀ka ẹ̀ka anyin anyin the bourgeoisie àbáwọ̀. then you be mediocre then you be wretched and frustrated was frustrated where were you can wake these are uh, symbols of frustration moving with tattered color lórí kọ́là lórí kọ́là mi máa ń tú and kọ́là ìrònú lórí tú chàmùchàm. ilé ilé nàìjíríà ló bọ́ yà náà nọ́nù ẹ àwọ̀ very contrary náà ní ìdíjọ́sìn sọ nàìjíríà yẹn. báwọn ajé nù. abụ ekene mana aka ka anyị mana aba na petrol anya ọhụrụ nva Nigeria ni gold deposit eze ile ika Nigeria ni all this marble deposit tell onye nkọ na onye eze ile ika abụ na geology and geography they tell you that hata yin ko bi se dizen solid minerals anyị wana buje na anyị ome ministry solid minerals banyo to kenda asada na ekwe solid mineral nan nan

<laughs> ẹ̀dẹ́ mẹ́rin ònìyàn cos nigeria bẹ̀kùrí dúdú dídí ẹ̀nẹ́ kàkàtọ̀ rí máa rí abẹ́ àrọ̀ oil bunkering ẹ̀nẹ́ lè tu pipe ọ̀nà pipe ẹ̀wọ̀n máa nàṣà wọn ẹ̀hẹ́rẹ́ náà wúúú that's nine million lọ́sàn pa ọ̀dọ́ ẹ̀dẹ́ yẹn ipa gbẹ̀wọ̀n ṣé pipe ọ̀nà okòó nìjọ rè ìwò díẹ̀ náà wọ́n àbá ẹ̀ ha náà nọ́ọ́ dama ne ya ni eyi le awọn na akọ ama ele ekeke ra eyi le the day they more oil well more ikangoro e wewa na anyanwụ na naika e ebe akụ enyi ma nụ mo fẹ́ yẹn báyà tó kàkà yìí ẹ̀kẹ́ àárí ọ̀sẹ̀ tẹ̀. amẹ́ríkà dé yìí dé yìí ẹ̀ ọ̀dàmẹ̀rì kèé ìjà bẹ́bẹ́rẹ́ náà sí nàìjíríà bẹ́ẹ̀ lọ́rẹ́ dà káká yín rẹ̀ kó lè kó àbá ẹ̀ náà wà túgbẹ́ náà ní ẹ̀yẹ dà kó kú ọjọ́ náà tọ̀hẹ̀ náà. bẹ́ẹ̀ àwọn yàtọ̀ ẹ̀ kọ́sì clear debris sẹ́nà ìdẹ sọ̀rọ̀ gold ń dẹ̀sẹ̀ wọn wá. ṣé sọ́wọ́n náà náà nọ́nù fan ní ọbẹ̀nẹ̀ kọ́ ẹ̀nà àdá ààyè náà wọ́n tọ́sán jẹ́ tọ́bẹ̀ẹ́lì ẹ̀yìn kọ́ ya nìyẹn ẹ̀nẹ̀rẹ̀ tọ̀rẹ̀ dẹ́dẹ̀ fẹ́ ìlú nka ni ìlú dàdàrú lọ́jọ́ ìlú pọ̀kú kwado Such that I, I have never said that I am coming for third time. Wana wana wana kukumanyola. Why kumanyola ni? Chimpanzee. Why chim wana ki chimpanzee man? Very shapeless individual. Ile ha no bore ha ni ka ha kimi ona ifa beta ni nda. Wekile ya. Ule onisa na wonono. anyelo na ikaka anyu ko munye nwame ini nne nne ene e onya ngume and nne five five months ke oya kunya mu one year ihoro de ne man ya ene na nwefa like ene ene na mana dot ni motel and and ko ene na da nwota sa ere àmọ́ àbí mílíọ̀n sọ láàrin ẹnẹ́kì náà lẹ́yìn inú mọ́nì náà náà ọbásanjọ́ minister of petroleum on water ni nìdọ́nyìn minister of state small minister of petroleum water minister of petroleum dá àárẹ̀ ọ̀mìzẹ́ yìí. then amen ni wọn nọ but ilé àyàmọ́ wọn ni àyìn ìlú ètù náà nánà ìkàrí you have to sacrifice the right ka wee gba mozi any refinery ana enyi anyị department ọnụ anyị na agwa nwa na amụkọrọ wee yi nkwu mozi bekee na pay ya were ọnya aba all ọgụ 10 million then awara ma na now dozen nyanye 1 point something billion ọ were anwe then were ka ọ naghị na

ẹ̀rí náà nínú ìhùn bẹ̀rẹ̀ bá ẹni ẹ̀kùnmá ní ṣe é ràn nọ́ni àwọn ẹ̀mọ̀ akọ́kẹ́ hẹ́m nọ́ni then how do you feel how do you be call nọ́ni ẹ̀ wọ́n rí hàn ọ̀bì hàn wọ́ọ̀kì yẹ yẹ ẹ̀ ẹ̀ lẹ́ẹ̀dì èpò yìí náà ẹ̀ka ẹ̀ ìpìlẹ̀ ìhù iná ìdó yìí náà ẹni hàn ọ̀bì sí abẹ́ àwọn. wọ́n máa ní zawa tẹ́tẹ́ dáàni wa wọ́n á mẹ́rin nọ̀ lánì dàtí dáa kwátà yìí dọ̀ọ̀bì

ewe ìdílé náà rìn ẹ̀wọ̀ àṣọ́ẹ̀tì ni ẹ̀wọ̀lẹ̀ ẹ̀yẹ kẹ̀yìn ẹ̀nà ẹ̀yà ahùnyán bẹ́ẹ̀ àrísàn ọbásanjọ́ wọ̀ láàrẹ̀ bí ka lọ́nà kàwé òtútà omi skul lọ́hẹ̀ èdè ní kì skul ọ̀nà àkùdẹ́ kì skul fún mi tòyó ọ̀jísá fún n'ọrụ rìn bẹ́ẹ̀ ẹ̀njọ́ìn inú ọrụ enyi wẹ́nyàn ní dọ́wọ́ sílẹ̀ yàn wá sílẹ̀ yàn wà kọ́ àdọ́wà tó school fees dàkọ́dàkọ́ ọ̀yà àdókà just five hundred thousand náà kàwé uh, oh. right and one million di ìjọba iṣẹ́ ọ̀hún rẹ̀ ẹ̀nẹ́bí ìjọba ẹ̀mìrẹ̀ ẹ̀wọ̀. abẹ́ àbọ̀ isi dúdú iṣẹ́ ẹ̀mìrẹ̀ ẹ̀wọ̀ ẹ̀sìn sultan. ilé ha nọrọ nọ mà nàbújá wàhùn mi ìtàmà ọ̀nà sọ́kòrò. the compound doesn't have banya boku ranon the motor na in compound and all less than 20 abana nya na less than 5 million ko ko na o ya na ese na nwa ze de be motor na anwa na do to ijo emre o eke ha ya se do to an se meke kuma ya ha motor na partner sa no nu motor nọ wonon do to nọ no sunanu non donc ijo wo kenan ta no na nyu ìjáyà ọkọ̀ dáka náà auction náà dáadáa ẹ̀kẹ́ hàn ọdọ rẹ̀ ìrìn bí ìjọba lẹ́yìn òtò ọ̀wá rẹ̀ ẹni bí lẹ́sìn kẹ́nẹ̀ lọ́rọ̀ rẹ̀ yìí hakimiya bẹ́ẹ̀ mọ̀ dáa kó rẹ̀ ọ̀rọ̀ ara tó lọ́ka a ní mr john ọ̀rọ̀ manager mani mẹ́ dè múrí yẹn ẹ̀bìrì èrò múrí yẹn ọ̀rẹ́ ẹ̀ ń kàtà náà daika oye kuma ka aka ene ma den no ban seculari do mu ye ban eh socialism ore dika social eh socialism don ya den yaran aden yaran do china don ne sorry communism ko eh di capitalism don ma mare mo ni ko o ja no no ono democracy ọ̀nà bí wàhálà ní nigeria jẹ́ni everything everything today is our government come agowe di capitalism oyin reign oye listen agowe capitalism oyin reign because ọmọ rẹ ẹnna ẹwọn ọdẹ yẹn wọn kọ. dọ́ọ̀dà kọ́nà yín bọ́m̀bù lákọ̀nà rí cold war kọ́nà yín atomic bomb bọ́dá ìkè é ní ìsọ́nà àkọ́ inú sí na ká ètò èdè òtútù rọ̀ kàbẹ́ ha kọ́ ọ capable of wiping the human race. capital yẹn àti bòdè kìsẹ́ ní bá discover nìkan àyè ní àná ìka ọdún kí nìkan àkókò mọ́ ẹ̀rọ dọ́kì nìṣẹ́ ní ìrọ̀dá ìbí ọ̀nà sọ́ọ̀rì ọ̀nà islam. lẹ́kọ̀ọ́ ke socialism ọ̀ náwọ̀ islam hẹ́ why not ẹnì kù islam wọ bẹ́ẹ̀ hàn lákọ̀ socialism ẹ̀hìn dẹ́nu islam bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́ President Anani. Jimmy Carter abẹ́ ọ̀ Jimmy Carter yóò lóde yìí mìíràn kọ́ Afghanistan lọ́nà ní supply weapon ní Afghanistan tẹ̀lé yẹ̀dá Afghanistan ni ẹ̀ máa do an Russian dáìkì an Russian ni ẹni èyí lè dé nìkú ẹ̀ tó Afghanistan dé halak Russia dé Russia USSR rúmùnù USSR wọ́n ìhòrò dé gàyìn tó Tajikistan Turkmenistan Uzbekistan Tataristan afẹ́sánù sáà náà wò bá tí wà hìn lẹ́kàn hẹ́n ọ̀yàdèrè islam ọ̀nà sọ̀pọ̀tà ìyá mà ní àti islam ọ̀nà orí ìbí nìṣẹ́ yìí léèkúrò kí islam ọ̀nà náà. david samuel hutchinson abẹ́ àwọn. He's a professor of strategic, uh, strategic studies in Harvard University. Professor David Samuel Huntington. Professor of Strategic Studies in Harvard University. Ọkà ẹni capitalist ẹni lè discover ka the Muslims ni ẹ̀mí ni màá ní sọ ẹ̀mí ni màá nà sọ́yà rẹ̀ ni islam ọ̀nà wọ́n sọ àsọ́yà rẹ̀ ni tí wọ́n ní kẹ́ni fáìtì islam náà nọ. kẹ́hìn sọ kẹ́hìn mùsùlùmí ẹ̀ mùsùlùmí àwọn ọ̀nyọ́ kata ẹ̀ àwọn ẹni ẹ̀rọ kata ẹ̀ nìyàwó sẹ́yìn sẹ́mu náà ká owó ayé àṣẹ yẹn bọ́m̀bù ẹ̀nà náà kí náà yẹn nìyẹn ní bọ́m̀bù. islam ọ̀nà wọ́n sọ then I fight islam then man I oppose them then I fight islam. sọ́nù wèé rí that's islam fún wọn. ló wà ẹ̀ energy can neither be created nor destroyed dán wọn. ọ̀ yẹ kó those religion ideological dey finish other socially their comment kọjá is kọnyẹ náà rọnọrú a mix up anyhow and what was imani kuma ọgwọtan. Then we could come body in what? Serious issue on the issue. That of you <laughs> that you not now. Oh. I don't know my account oh, doctor. I know you free. I don't know. I'm a serious one. ẹhùn nọnọ kẹnẹ dẹ wọn everywhere wáyà dẹ méjì ọka ẹnẹ mẹnìfà àbúmọdúnlá sí now look like the way they want it to look like. hatta mallakin to sallallahu alaihi wasallam ya abu amerika kan mallakin to ina na yi zahi darul hadith darul hadith hadith hadith just somebody in my of yan na professor Ah, ọ̀nà alájẹ kọ́mọ̀ àwọn dọ́kà ọ̀sán ni sunu ntomori ntomori ọ̀mẹ́ ẹni máa lẹ́sẹ̀ lọ́nà ìyá lẹ́ka náà náà. Dẹ́ka ìsẹ́ni ní báàmẹ̀ ẹ̀ka it shall be known by all understood by little. Àbọ̀ ọ̀dọ̀bá ẹ̀kẹ́rẹ́ náà ẹ̀ ọ́ òdúrà dé. Àmọ́ ẹ̀ ní wọ́n understand ẹ̀ ní wọ́n understand àǹkà ọ̀kà ọ̀hún oh, náà. Everywhere, everywhere ele oni awo yon music do ku gwete kenen a bozi close arun jo no tira ani ni ko nan ada ono ni ko awa da kanyi awa balas is it coincidental i wish you all those names and then you àwọn ọ̀rẹ́ àdàbà ẹ̀ àwọ̀ yìí ókè ókè design wà mẹ́kún sáà dọ́bọ̀ rán tẹ́dọ̀ ìnà yìí èyí kọ̀ yìí because ọ̀nà kwátà ọdún ìwé òkè sí ètò kọ́ ẹ̀yìn ìjà ọ̀rẹ́ ti sẹ́yà dàzẹ̀ èso ó tún kàrìjẹ́ náà òun ìhìnà wọ́n sí ó tún kọ̀dùn màlẹ́kà òun ìhìnà wọ́n sí. àbọ̀lẹ̀ ah, túrọ̀lẹ̀ ọ̀nà mẹ́ni ìjẹ́nàgẹ́ ní beijing conference that's the conference ni oye di story blast dọ́kì jáka wúwo ọ̀nàmọ́ ní dọ́kì tó kúrọ̀ dọ́kì wúwo ọ̀nàmọ́ ní ìmọ̀kú ọmọdé yìí ní ẹ̀mọ̀ ẹ̀kú ọmọdé ẹ̀rọ èkéde lẹ́mẹ́ni dọ́kì ọ̀dọ́ nà bá hàn dọ́kì jáka kúrò tí wọ́n kó lè you have just done nothing now mr chairman dọ́kọ̀lé ìwé náà yàkùn nínú àfi printing press ẹ̀ hàmù quran kó àbánu ọ̀rẹ́ ọ̀rọ̀ bá hàn ṣàkó àfi printing press àti àkùnkùn pọ́ọ̀bù ìjọ ní quran ọkà wàá sọ̀mọ̀ ti fẹ́ẹ̀ nẹ́ni one week àní màá ṣe ṣàdáwọ̀ ẹ̀ ní bẹ́ẹ̀ kú ọ̀hún rẹ̀ lẹ́rẹ́ tẹ̀lé dọ́mú ọ̀rẹ́ bàbá ìdá ọ̀sùn. iṣẹ́ nímọ̀ náà méjì quran náà àmà ní ikú ìrè bíi èrí ìdáná má dẹ́ ẹ̀kọ́ mu lónìí wọn dọ́kà hàn ah, ilé àṣẹ ọ̀húnrẹ́ náà dọ́pẹ́ ojanẹ dr berlin ẹni berlin conference lóṣù yanẹ dr berlin lórí àwọn lóṣù yanẹ náà wọ́n yẹn nínú ẹ̀ka very very beautiful lọ́yẹ̀ go àbílẹ̀ wọn náà ní beautiful faces nǹkan ní beautiful faces dọ́tírẹ̀ dọ́tírẹ̀ sẹ́yìn ní gorgeously ọ̀hẹ́ go. dákọ̀wá rẹ̀ nìyí kẹ́ ẹ̀mí bẹ́ẹ̀ fúnni dẹ́kọ̀ wọn yìí ha. nàìjíríà òtún máa lásì ọ̀nà àyíṣàlá ìjọba àbàrà ọdọ́kùnmọ̀ náà rè àṣàdọ̀ aláìláìláìlá ẹ́ látọ̀ẹ̀sẹ̀ ní dáìka ìnìlú ọ̀yẹ̀kọ́ àrùn méjìlè àti ewìrẹ́ bá mi ní yẹ̀hẹ̀ ọ̀ ẹ̀kọ́ ìyàwó èyí là pátá ẹ́ sùúrẹ́ hùn náà náà ń bí ẹ̀ máa ní sport kò nyá. yes spotless or you go stainless or you go stainless less don don don first and go the doctor balin sọka wéèrè akókaka ẹran succeed in one three years yìí akari ẹnu three years ọ̀nà rẹ̀ yẹ̀ sẹ́ ẹ̀hún náà ẹran succeed in ìgbòtó akọ ìbòtó òkú ẹran succeed in everything ọ̀tá mi dẹ́ka wa òkú mi lè lérè then the store is in weekend native. imam malati only dr banis na rẹ lọ́nà dọ́kà how are you good morning dẹ́dẹ̀ ń wò wọn. mẹ́kì á ní mèrè ìwé mẹ́rin ẹ̀rì ẹ̀rì ẹ̀kọ́ because akọ ìdọ́nyẹ̀ náà ẹ̀wọ̀ ìtọ́ síbíà yìí wọ́n akọ ìdọ́nyẹ̀ náà ẹ̀wọ̀ you are a terrorist fún ẹ̀ àwọn òyìnbó sẹ́mẹ̀ fẹ́ yìí náà ní dọ́lù wọn náà fẹ́ mẹ́rin fẹ́ fẹ́rẹ́ ewere oke anyị feme na ntụ omori ghere oke anyị feme agwụ ọka ahụ ka anyị ka ọ na-asị wọ́n yóò méjì tó ọ̀ eléjì tó wọ̀ náà wọ̀ òsì àwòjé oṣù kó àwọn aṣọ ọdọ àmọ́ nìkan yóò wọ́n kó ọkà is better than àrùkídò àkùfẹ́ ń kányọ̀ yìí ní chairman báyìí lọ́kẹ̀ ẹ̀ ẹ̀yìn ní kò níbi náà àyàn àrùkọ́ àná jìbò kù lọ́nyẹ̀ nẹ́ yà kà hàn ní lẹ́yìn mọ́tò àrẹ ara ọ̀dọ́ ndé dọ́tí lẹ́sọ̀ náà bàyà ahụ ọrụ ka <laughs> ẹsẹ wọn náà kú they face islam eh? then economically them and face oko mu ni how islam ko islamia islamia poverty follow us we give you money no follow us eh na poverty choose one because shaitan always na shaitan yaidukum al-faqr abaa wa yamurukum they threaten We are either common fucker they are just we threaten now they enjoy every way anakuku di wani gbọdọ ni ezi kafe ariya mìíràn náà ni náà ẹ̀rẹ́ nà tọ́ comfort kọ́ sí àárín ẹ̀rẹ́ nà tọ́ joseph kọ́ sí àárín dáìkì one muhammad lọ́ọ́ ìdáhànẹ́rẹ́ muhammad dáa kó sábà either ka atọ ọrụ ẹni that's why we rẹ then àbí a plan ndọ yẹn ndọ náà dẹkẹ yóò rẹ àgọ rẹ as simple as that ìjẹ́ ìkàkẹ́kiri yẹ kó mú rí ha uh, that under the under disguise of kaka ẹni tí ń yẹ wùjá ni peter asin ẹnasin ni ẹrù báyìí malam ẹrù báyìí. ije otu ka ekere komori ihe ọbasanjọ ọbanye ọba ha dọrọ na dakara efcc e icpc enewogan ribadu sọrị ọkwọmori n'ụlọ ribadu enyi sa ebe ijeri kafa ite ezinake na msari haikano enero ahmed and kano yi ahmed mekarizm n'ezikọ na ọmọ ịzafara sorry ahmed nsọrị yerima then that's ahmed mekarizm don't I'm sorry don't acquire it can done as simple as that it just because why any problem dog aka shari or none is barbaric is useless Obasanjo Awakan Enato Emmanuel Atiku eye e, Emmanuel na eye ona ya bona bawo Abubakar Atiku Kwa ki Nigeria, hey, wanyo na nyaneka. Sasa nyo mtanya neka, Atiku e wewe tudoka anzi. Atiku ọ ka anị, ara akụ ka anyị Naịjirịa, Amerịka ọ na-aka anị. Awụdọ nọ n'aka anyị n'ikogi sị, ome nini bọm shel. Ihe ọnụ ka adọ na ọka aka ya n'ebila anyị, abịa abịa n'ikogi sị, anyị yọrọ anyị. Ee part of the north, so ṣe ẹ yọ n'ọkọ nsọ anị, Kogi ọ̀nọ́tọ̀ the eight Yoruba state dan hausa ni kẹbi north central oyoko dẹ ìbàrẹ dẹ ìwọtọ ní ìbàrẹ ọyárazi of nigeria bí ẹ̀razi iná kaná ní ìwà àti sọ́rẹ̀ anábà àmìjọba bí lẹ́rìíje a ní ìwọ́ mẹ́rẹ́wà bí lẹ́rìíje sọ̀rọ̀ ní ìwọ́ kẹ́yọ̀ bẹ́ẹ̀ ní múnáfìkì

Iyi Maiduguri ọ anyị mụsị lazị ma onye njem. Ije Rọban detu 20 million. Ije nene ya ahị ka anyị bịa mịnụ malaka ya n'efu sịrị anyarị. Then I organize, Rasmus na organize who is who in Maiduguri. Who is who? Eh, not in Maiduguri, in unimed, Who is who in Unimate, University of Maiduguri? Who is who? that variety of things eh anya wana shanye na ebaje do ka onye nọ no ono nyin zaka wenye ok ewanyi nko so ewo only sky wako wako ni waya wado do 500000 zaka ho ma 1 million eli akade showe hizo that's say dị hadi muhammed ọtọọrọ ya mi abẹnẹrẹ ẹni sẹ mi kò rí wọn máa láti àmọ ẹkọ ìdúmọ àti mọtò méjì ràdẹ ààrẹ dàìka òkú òmòrí hàn àpùsàlà ẹni láì tóbi wọn kà jẹ ẹni kà táǹkà dédé ààrẹ. ẹdẹ hàn àná wọn náà nàní àwọn ẹkùrẹ èkú yẹ we are already slaves ẹ mú ìkẹ náà emancipate ààrẹ. múrí ọ̀rọ̀ mọ́lá wáyé sí kí bá tọ̀wọ́ ti sùn hakimiya hakimiya every year take hold of it every year take hold of it olùhíyà ní ìṣe rúbíyà ní ìṣe àbáni ní ìṣe. Hey, take hold of it Afghanistan. Why, Echo? lára ní hakimiya ni hakimiya then lẹ́yìn problem why the problem Among àmọ́ ń gẹ̀ẹ́ náà wúlẹ̀ o lẹ́yìn ní hakimiya èríkà yìí nìyẹn sáàsà yìí nìyẹn sí èyí nìyẹn Whatever yìí nìyẹn. Ano me dure Muhammad Kutubu Hassan. Why not take hold of Hakimiyya? We should first of all stand with what? Tasrihul Aqidah. Àbọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ keep the bóòlù. But anything we have In Allah الله تعالى طيب لا يقبل إلا طيبا. I wanna get hold of Hakimiyya. to do ká, start to get hold of Hakimiyya ká.

ere how ontumori ne don wuri go ontumori do kono suffer for how many years kuma ontumori all many things has in here whatever even on my cousin war on my cousin war on the in Islamic state Medina eh oh Jesus hakimu ontumori ni sero dai ka of Neta da da Daniel three different governments Yahudi ram is in wa ma ka no mi la kum di kum na sara ra mi yo ni mo je dikan mi ra de ni do ga ma kan to den ji to bota oni yo be ta ke mi nyaun ni na sara to pe he de o na ja je ma yo yo ke mi ni de o ron ya na bi do yo ke mi ni jine to hekyo to akoni oni yo be da ke mi ne ko ni da ne jine ni kyo da ja awon no na se na ka enyo na dina eh enyo na dina den ama dare ka to ben ke ehyo ni yo do kona ba ata ki mi dina on water can annex and become part of their state whatever I've been never aware of

Oyo. Dama ah, ni men. At the point in time, we don't know much One way I call it came to Qatar, my music came. Only say, I was the only man down, I'm down. Oh, ni there, right there, right there. And then you Qatar. Ọ̀sọ́ wa ọ̀já náà dọ̀ dọ́kùn yìí jẹ́ abuja wà ní sáfà dọ́kà ọ́nìkà yìí ọmọ jẹ́rìí mọ́tò mọ́ríkà ọmọ ìwé àṣẹ mọ́tò ẹ̀mí ìbùnà àdébù ọ̀rẹ́ ìbàdí islam tó lóde láàmú kọ́ mi ní sọ̀rọ̀ ìbùrà yìí. àmà ọkà yìí ọ̀nà jẹ́rìí mọ́tò mọ́ríkà sọ́nà àkà ọ̀kà abuja tó wà dọ́kà ó wà hùnà náà hùnà dì ní muhammad ọ̀nà hùnà dì ní ọ̀nà ọ̀mẹ̀ àmà ọ̀nìkà ọ̀nà jẹ́rìí ọ̀nà jẹ́rìí. ọmọdé you don't come really your Qatar. So there are ways you go into this thing. Follow the Islam of them. Abawa yi hurakan uh, him Yusuf Abdullah uh, Yusuf Islam Yusuf uh, Ali ko one of his commentaries okay in his Quran commentary of Quran on him Yusuf Ali okay Okumu is gonna fight with what with principles, and not with what passion don't fight with him you fight with principle don't know so many things can be fight ani hakimiyya mai prostrate up bọ́lá ẹsẹ̀ hukuma hukumuri yana wuri do mani ya to do jeni do kusala dami do ya to do ya kwa genyi be ka islam mani ya nkapa do bari gowono wa kunya nkata beda ikono ka aka to ya ro do ha dan do ha dan o ya si islam ma ti poro me re ha ni bre poro mi ka omuno nya kenu yudi no na ire sa ni bre ni ya da kaide ta kufuru ohi nani kufuru na onuma ni ina nani da na ose ra ngu da da ya zen ni da ni bere na ha e ma ko ya de e ma ko sama ere ene dihu muni obasanjo we sin de to sanen wa kemi ene mo ye behu na obasanjo ni ko wa e ko but ene le ko mo ri ka ai bana ene ni akutere obasanjo na se mu kono na be abo yeah. kokoro no muri ame enle kwese ne yake nami ayo sini to sawu ko diri gwan mi imi diburu awu ero ka meje je mi diburu ma na zo zo oni oni ma lese ma lese no ha bi di sini ni donye ke he mi sini to nami inawe ona mtafsiri on mana ato da me do lao turukwalu ama tafsiri na ma ka kutu kwa benwe a ah, buri he naro kokora ni nawe okuru ehe akoda o rice okuru nya eza okuru nya apapo okuru nya joro okuru nya debi no okuru da wo kura go we then kana ko almost 50000 compound like this okay ju ti go ko hanwe ororo mongi atanawo do abome anya na mani mekoro no nda ama abe ye koro na mani nyeke abe then ede ye koro na onyeke wọ́n kì í sílẹ̀ ẹ̀sìnlẹ̀ tọ̀rọ̀ mú wọ́n kẹ́ni dì máa kẹ́ni dì rìn ẹ̀ náà mọ́rí èbè mu ẹni tó mọ́rí bá aṣẹ́ ní mẹ́ ọ̀rẹ́ mẹ́mẹ́ ẹ̀sẹ̀ ní ẹ̀mọ́ náà sọ́dún kò ebe na echi ihu na otu mgba da ọhụụ na nabịa ahụ dọza ya kwuru nụ na onye abekeghi enyi nse nye mume lee anyị bata n'ọsọ ya nne dị na anyị kwụsọla ine wuju anyị nọnụ na n'ọsọ ma na iri na n'ọsọ nya abịa nfa ọ ya kwụhọ kwụsọ sa mee dọwa gụ ka anyị si esi agụ politiks dọwa mee wọ́n understand àfẹ́ẹ̀mẹ̀ wọ́n tún wọn lọ sí wọ́n rọ̀rà ọ̀tọ̀ wọ́n sì kárí máa bẹ́ẹ̀ lọ́dún mọ́lẹ́sẹ̀ wà ẹ̀wọ̀n àmì ní ẹ̀yìn ilé tí wọ́n yìí. mun nya ke no e halaka ni pe qur'an nda ya qur'an no ka afira zamani na pulu sila jona sasa ebrizo amana ko nya onete mm ẹ̀kúrọ́ nọ́n ẹ̀kúrọ́ nọ́n kéèsì ọ̀nà three times dọ́là yẹn ten dọ́là ara yẹn nan àbí ọ̀dọ̀ dà kùdú máa rẹ̀ sí nan ọ̀dọ̀ dà kùdú kéèsì nan àbí ẹ̀kú òmùrí ọ̀rọ̀ ayọ̀ dà ara yẹn ten dan gbọ̀gbọ́n rẹ̀ kẹ́ni àhìdẹ́ ẹ̀sìn di church dan ara yẹn gbọ̀gbọ́n ẹ̀kẹ́ abịrị ete na oye kili vivi ete enye a na wee mede nya ọnụ abanye na akọ na ahịa five hundred thousand dini na ahịa two million ke dọọ mmekpa dọọ rie kehie ajin dọọ rie enworo enworo wọ ezi ete na dọọ rie enworo ni den ebe anyị na nkata that is what it means. ani ehukuma nani akoko ani ọzọ okwu ka nọ ẹ̀rọ ọ̀rẹ́ nà ndẹ́ ọ̀rẹ́ kúnyẹ́ kẹ̀yìn ọ̀nà mẹ́ka abọ́là ó jẹ́ náà ókè udó ọ̀rẹ́ òmùrí hàn ẹ̀yìn zọ́gẹ̀ ẹ̀wọ̀lẹ́ ní skul dẹ́ ọ̀rẹ́ bẹ̀ owó ọ̀rẹ́ yẹn ń rọ dẹ́ ọ̀rẹ́ rè ẹ́n get it wrong <laughs> agbakara tiku anamani yake prọfesọ ahụ ni ọ na-akwụnye digrii ebe diploma onye eh nd be eri hnd na diploma onye dọmani yake mini eri n'akwa muhala dị ya pere ndị tụrụ ụgbọ narị ka ịdọ ọbụ jee ya an egzampụ egwu adọwarị do an accountant do do ọdọ mi do nyai ka na ọrẹ wọn ọrọ náà sísá wọlé kẹwàtọ ẹka náà dọọlà dórí dọọ singapore.